Drill 6. Reply same or different. Sí àgbádárègè. Alábàáṣiṣẹ́ ni. Different. Màbá fún yín níwèé. Òjò kí yín lánàá. Same. Ọmọ Èkó ni mí. Oníṣòwò ni wá. Different. A kò lọ Ṣàgámù wọn kò dára púpọ̀. different. so wá kí ẹ̀gbọ́n mi. wọ́n fẹ́ kí ìyá rẹ̀. same. ẹran yìí má pọ̀ jù n kò fẹ́ ọ̀gẹ̀dẹ̀. different. mo ń lọ àpápá orúkọ àbíkú. same. a ó tún lọ lọ́la mẹ́rìndínlógún ni. different. aṣojú ìlú wo mo retí ìwé kan. same. mẹ́tàdínlọ́gbọ̀n ni méjìdínlọ́gbọ̀n ni. same.